tèmi nílé ẹ gbádùn orin tí mo fún yín àti music video review mi bó ṣe ń jó ó lè dájà sílẹ̀ nílé ìjó sexy heavy sexy mama ó ti yé yín ẹ má sọ pé àwọn ọmọge nìkan ni mo fún lórí ẹ mo ti sọ fún yín omi nìkẹyìn ìyá lọ sẹ́ńpẹ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ gbogbo wa náà ni àjọ síjọ yẹn wọ́n tó bá ti lè gbá rẹ̀ tó bá ti lè gbé bọ́dì ohun mọ̀ àfi tí wọ́n tó bá ti pé bíi eighty o <laughs> àfi tí pé bíi ninety tó ti wọ́n hundred ẹ̀yìn àgbà tẹ́ ń wò mí lágbára ọlọ́run

ní sùúrù ókè ó ti wà nílé ọkọ ò tí ì rọmọ bí ọlọ́run aṣọ ọmọ yẹn ní sùúrù máa fàdúrà tì ó wà nílé owó mi ó wò pé àkìtẹ̀ lọ́lọ́run kí ló ṣe fọ́lọ́run kíní kan kíní kan ò tí ì ríṣẹ́ sùúrù lérè wò ṣáàforí ti dópin ó wà ń bíṣẹ́ kan wọ́n fìyà jẹ ó wò pé ẹ̀tọ́ ẹ wọn ò tí ì fún ẹ wọ́n fi ń dùn ẹ̀ sùúrù lérè ìwọ gan wàá wá fi pìtàn táwọn yóò lè fi kọrin o o <laughs> lè fi kọrin bí tọ́tọ́ sí ìṣekọ́ lágbára ọlọ́run ẹ wo sùúrù wa ó máa lérè láṣẹ Èdùmàrè mo lérò pé ẹ gbádùn orin yẹn abala tí mo wá wà yẹn ti mọ̀ pé mo tún ní máa ṣàlàyé fún yín ní social media gist nǹkan tó ń trend lórí social media hmm. kí ló ń trend gangan lórí social media ọ̀rọ̀ ilé wíwó yìí ó sì ń trend o ẹnujọ́ mẹ́ta yìí ni wọ́n tún sọ pé ilé tún wó kí ọlọ́run ọba jọ̀wọ́ kó ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà oṣù máàṣì tá a wà yìí bó ṣe ń lọ gbogbo nǹkan tí ò dáa tó ti tó ti gbé wá lágbára ọlọ́run kí oṣù máàṣì kó rọra máa kó lọ bẹ́ẹ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó dẹ̀ jẹ́ wípé nǹkan búburú kan àbó mìíràn ti ṣẹlẹ̀ sí nínú oṣù yìí lágbára ọlọ́run mo gbà ládùúrà pé ọlọ́run á tún yìn nínú láṣẹ Èdùmàrè ẹni tó kàn bí mo ṣe máa ń sọ ẹni tó kàn ló mọ̀ kọ́lọ̀ má jẹ́ kí nǹkan tí ò dáa kó kàn mí kó kàn wọ́n náà àwọn tó dẹ̀ ti kàn kí ọlọ́run olódùmarè kó jọ nínú ọlá ńlá rẹ̀ nínú àánú rẹ̀ kó bá wa ṣàánú wọn ilé ó ṣì ń wó àmọ́ ìmọ̀ràn tẹ́mi kan máa gbà ní wípé ẹjọ́ ní tìtorí ọlọ́run àsìkò òjò náà ti ń bọ̀ díẹ̀díẹ̀ ẹjọ́ ní tìtorí ọlọ́run ẹ má máa jẹ́ ká máa sásá bẹ́ ilé káàkiri wípé òkè òjò rọ̀ mo fẹ́ bọ́ síbì kan mo fẹ́ sáré gbogbo ẹ̀yin òbí ẹ mójútó àwọn ọmọ yín ẹ̀yin màmá náà ẹ̀yin náà ẹ mójútó ara yín ẹ má máa sọ pé òkè òjò rọ̀ mo sáré fẹ́ sásábẹ̀ bì kan àbí mo sáré fẹ́ dúró síbì kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àbọ̀ Ọlọ́run tó dájú ẹ ó máa máa wà lórí wa náà ní ní gbogbo ọgbà ní gbogbo ọjọ́ ayé wa gbogbo lágbára Ọlọ́run nǹkan tí ò dáa kò ní ṣẹlẹ̀ sí wa ọ̀rọ̀ tí bá ti gbọ́pọ́ tún sọ pé léwó máa ibi tọ́kọ̀ máa lọ ni pé àìmọye àwọn èèyàn tó tún ti máa ṣe kí ni tó tún ti máa gbabẹ̀ lọ kọ́lọ́hún jọ̀ọ́ kó ṣàánú wa kó bójú wo nàìjíríà kó má jẹ́ ká rogun ọkùn ogun ikú àwọn ọmọ kékeré kí ọlọ́run kó má jẹ́ ká rí mọ́. kí ló tún ṣe lórí social media gbogbo wa náà la mọ̀ patient ozonkwo patient ozonkwo yíyà tá a bá ń wo màmá tó máa ń burú nínú àwọn eré amóhùnmáwòrán lọ́lọ́kọjọ erédè gẹ̀ẹ́sì ẹ ti mọ̀ pé àwọn náà ni mo ń sọ wọ́n mọ̀ wọ́n sí mama kí ni patient Ozokwo jáde tó sọ ó ní pé regret kan tóun ní nílé ayé òun ni wípé òun ò fẹ́ ẹni tó wò òun lọ́kàn láti fẹ́ ní títorí tani nítorí títí ìyá rẹ̀ dẹ̀ ló ṣe sọ bẹ́ẹ̀ ó ní mọ́mí òun jẹ́yàn kan tó jẹ́ pé wọ́n burú gan pé ah strict mama ni láti ilẹ̀ nǹkan tó bá dẹ̀ ń fẹ́ wọ́n ń fẹ́ náà ni wọ́n dẹ̀ ní ìyá òun wò wípé òun ò fẹ́ kí ọmọ òun jáde tán school o kó wá di wípé ó wá run lé ó ń pẹ́ kò tètè rọkọ àbí kọ́ mo ń wá lọ gbóyún ó ná mọ́mí òun yé ti nǹkan ọ̀tìjú ó nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé mọ́mí òun mú òun lọ fẹ́ ẹni tí kò jẹ́ kóun fẹ́ nígbà tóun wà léwe ó ní regret kan tóun ní ní ilé ayé òun yẹn pé òun ò fẹ́ ẹni bí ọkàn òun ah, gbà tí mo dẹ̀wọ̀ rẹ̀ sọ́ọ̀tù tí mo wo sósì mọ́ òpin láyé tàwa ẹ̀jọ̀ ń tọrọ lẹ́yìn yẹ́yìn bàbá tẹ̀ ń wò mí ẹ jẹ́ káwọn ọmọ yìí ẹ jẹ́ ṣe nǹkan tó ń wọ̀n kọ́rọ̀ wọn má lọ dàbí ọ̀rọ̀ màmá wa tó sọ̀rọ̀ yìí pé regret kan táwọn nílé ayé wọn ni pé ìyá àwọn ò jẹ́ káwọn fẹ́ ni tó ń wá wọn látọkùn àwọn láti fẹ́ jẹjẹ kó mọ choose nǹkan tó bá dẹ̀ bá ń bẹ̀ tẹ́yìn bá ní kó mélè tó bá lélè lo ẹ fi sílẹ̀ tó bá wá rí nǹkan rere ń bẹ̀ á ah, mọ̀ pé yes òun ṣe dáadáa tó bá dẹ̀ rí nǹkan tí ò dá ń bẹ̀ náà á fi kọ́gbọ́n náà ni á máa wò pé ìyá àwọn àti bàbá òun sọ àmọ́ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ni pé ẹ fà wọn mọ ilẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe nǹkan tó wù ẹ jẹ́ kó yan ẹni tó wù wọ́n láàyò láti fẹ́ mo ń tẹ̀síwájú lórí social media gist mi gbogbo wa náà la mọ̀ tẹ́ni àti níní ọlá tá a bá ń sọ Maradona ṣé fútbọ́lá nìyẹn tó ń gbá bọ́ọ̀lù kiri ẹ ti mọ̀ pé níní ọlá ló ń kọ ẹ̀ tá a bá tún wá sọ Fọlákẹ́sì lélẹ́lẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ni ni gẹ́gẹ́ bá dẹ̀ ṣe gbọ́ a gbọ́ wípé níní ọlá àti tẹ́ni ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n àmọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí social media pé Eh, eh, ẹni tó kọ́kọ́ jáde ìyẹn Níníọlá àti àbúrò rẹ̀ wọn ò fi taratara lẹ̀ pọ̀ pé bóyá inú ẹ̀gbọ́n òdùsáàbúrò àbí bí nǹkan kan àmọ́ Níníọlá jáde wípé nǹkan tí everybody sọ yẹn wípé irọ́ pátápátá nìkan ah, ah, báwo ni àbúrò òun ṣe máa tó tẹ̀tẹ̀ pé ah, ẹbí làwọn àbúrò òun lòun ṣe máa sọ pé inú òun ò ní dùn sí nǹkan tá àbúrò òun ṣe ó ní láéláé wípé inú òun dùn àwọn máa ń sọ̀rọ̀ twenty four seven cause àwọn èèyàn máa ní wọn kì í rí wọn pọ̀ inú ara wọn ò dùn sí ọ pé wá ìkéré sínú òun ò ní dùn sábúrò wọn àbúrò òun làbúrò òun máa jẹ́ lọ́jọ́ then òun wà proud of tẹ́ni wípé àbúrò mi ló ń ṣiṣẹ́ yẹn oríṣiríṣi nǹkan dẹ̀ lòun máa ń bá sọ láti orí advice ni o títí dórí oríṣiríṣi pé so kẹ́ má máa feel pé àwọn ọ̀rẹ́ pé kò sí nǹkan tó jọ. ẹ̀yin tèmi nílé mo ní jù báyìí lọ ní abala social media gist mi kẹ́ ẹ tó wá lọ gbọ́ orin tẹ́ni Maradona àti no orin níní <laughs> ẹ mọ̀ gbogbo ẹ̀ ṣáà ní ó ń tẹ́ni kẹ́ tó lọ gbọ́ orin níní Maradona àti orin tẹ́ni case ó yá ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí social media wa www.youtube.com/orisuntv lórí Twitter àti IG at Orisun TV tẹ́ bá fẹ́ mi mi na lórí social media ẹ like page mi lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ lórí Instagram òun ló ń lọ lójú amóhùnmáwòrán yẹn at Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ Twitter at Tosin Kujore ẹ mi mí fún ìpolówó ọjà torí ọ̀rọ̀ tí ẹjọ́ tó rọlẹ́ má disturb ẹ jọ̀ọ́ ẹ má disturb mi tẹ bá ti mọ̀ pé nǹkan tẹ fẹ́ sọ fún mi wẹ́ mi ní kẹ́ má kí mi inú mi máa ń dùn tẹ bá ń pè mí pé àyìn kí àwọn ń gbádùn àwọn mo nífẹ̀ẹ́ àmọ́ àwọn èlò mi kẹ̀dẹ̀rẹ̀ ọmọ máa fíláṣì fíláṣì fíláṣì fíláṣì ẹ jọ̀ọ́ ní tìtorí ọlọ́run bísínẹ́sì lọ́rọ̀ ọdún yìí ìbàdàn bí mo ṣe ń fún yín bísínẹ́sì fẹ́ tètè lọ́rọ̀ Orísun estate náà ni mo tún sọ fún yín wípé ẹ gbé gbogbo ìpolówó ọjà yín wá ẹ pè mí sí zero eight one three five nine eight seven seven seven six zero eight one three five nine eight seven seven seven six èmi tí ń tòótọ́ àyíkẹ́ Kújọrẹ ọmọbìnrin ni wọ́n ti dá Kújọrẹ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express náà ti rí pé ọ̀rọ̀ dá lẹ́nu mi ṣáká tẹ́ bá tún sọ pé kó dẹ̀ bọ́ loaded èmi ni mò ń jẹ́bẹ̀ tẹ́ bá tún ní ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún màmá ṣe yes sir yes ma ká tún fi ire àti ayọ̀ pàdé lórí Orísun ní ọjọ́ mìíràn ó dìgbà